أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́kọ̀ ọlọ́ọ̀bá alékèké ọlọ́ọ̀bá àti ìrajẹ́jẹ́ tọ́lọ́run ọba bá nẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam àti àwọn alẹ́ annabi àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùgbẹ́jọ́ annabi sallallahu alaihi wasallam títí di ẹjọ́ gbé yàtìyàmà tafsiru suratul Kahf a ń ṣe àlàyé lọ fúnra wa ìtumọ̀ suratul Kahf àtúwà báyà náà dé àti bá sọ́rọ̀ náà dé ayà ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n bẹ̀rẹ̀ ni a bá àlàyé sọ́rọ̀ náà dé pẹ̀lú gbọ́lọ́wọ́ a tẹ̀síwájú lónìí lẹ́yìn tí a bá gbọ́ fi àwọn àjò أن النخلين جعلنا أحدهما جنتين من أعناب جعلنا أحدهما جعلنا وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت كلها ولم وأشرقنا خلالهما نارا وكان له ثمر فقال لصاحبه وهو الحاول فقال لصاحبه وهو الحاول أن أكثر منك مالا وأعز نفرا حسبك حسبك الحمد لله آه ní ìtẹ̀síwájú lórí àlàyé Suratul Kahf ilé tí a ń bá lọ ọlọ́ọ̀bá ó sọ fà Nabi sallallahu alaihi wasallam wa qul al-haqqu min rabbikum ilẹ̀ àdáyì máa sọ fún wa tó dé òun náà ní pé ọlọ́ọ̀bá ní pé á ti pàmílásẹ̀ kí máa wà pẹ̀lú àwọn

tí wọ́n jẹ́ olùṣègbéraga tẹ́jẹ́ láìgbàgbọ́ tẹ́láwọn fẹ́ gba islam pẹ̀lú mẹ́jẹ̀mú pé kálẹ̀bí lé àwọn tálíkà kú lára ẹ̀ mọ́ sọ fún pé òdúró ti wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wípé kí máa wà pẹ̀lú àwọn tálíkà tẹ́jẹ́ olùrẹ́sí ọlọ́wọ́n bá bàbá ń ṣá àfàlùfẹ́ ẹni tọ́wọ́ islam tó gbà wà máa ń ṣá àfàlùyẹ́kùkù ẹni tó bá sì àmọ́lọ́wọ́n bá ti pa mí láṣẹ kí n máa wà pẹ̀lú àwọn ilé ilé nítorí kí mo kí ẹgbà Islam kí ya pàṣẹ ọlọ́wọ́n bá tọ́ pa mí ti wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá kí n pẹ̀lú wọn gbogbo ẹnikẹ́ni tó wá sáì gba islam nínú yín tó sàbò sí fẹ́mi ara rẹ̀ tí ó gba islam ọlọ́run bá láwọn ọlọ́run ti pèsè iná ọlọ́run ti pèsè ẹ̀kalẹ̀ fún ahátọ̀ bíhìm

òun náà ni omi tó dúdú tó sì gbóná tó gbóná burúkú kan tó jẹ́ sí pé ọlọ́run bá ní ibi tí ó gbóná dé tẹ́bá gbé omi náà sún mójú àwọ ojú ó sì máa ṣe yọ́ mọ̀ sí jábọ́lẹ̀ báyìí wọ́n tí mú omi yẹn gbígbóná ohun gbígbóná sẹ pípàdé bá fẹ́ omi yóò gbé sẹ́nu gbígbóná tí ó máa jáde níbi orú yẹn níbi orú omi yẹn yóò máa mú ojú wọn ṣe bẹ́ẹ̀ láwọ ojú wọn máa jábọ́ kátó wá sọ tó bá dénú kan wọn ìwé òṣèṣe wọn ó sì

ọba ṣe àìgbàgbọ́ sí ẹ̀sọ̀ àti ọmọ ẹjẹ́ wọn nítorí ẹ̀ ọlọ́run wà nígbàláwọ́ wá fẹ́ sọ tí ọmọ jẹ́sàn gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmáàlì gbogbo ẹnikẹ́ni tí ìmáàlì bá ń bẹ pẹ̀lú ẹ̀ ọlọ́run wà nígbàláwọ́ sọ tí ọmọ jẹ́sàn rẹ̀ náà ọlọ́run bá ní inna innal ladhina amanu ọlọ́run alẹ́dínà àmàlù ọlọ́dájú ajá wọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó nígbàgbọ́ sáwọn màláíkà wọ́n nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run bá wọ́n nígbàgbọ́ sáwọn tíra wọ́n nígbàgbọ́ sí ọjọ́ gbìdà kìyàmà bẹ́ẹ̀ ni wọ́n gba kádàrà gbọ́ pẹ̀lú àwọn tàfàsílù ẹ̀ pẹ̀lú àwọn fọ́síwẹ́wẹ́ rẹ̀ bọ́yá wọ́n gbàgbọ́ bọ́yá wọ́n mọ́ kíní pẹ̀lú àwọn àdílà ni pẹ̀lú ẹ̀rí ni àbí wọn ti ẹ̀mọ́ pẹ̀lú ẹ̀rí wọ́n kàtà mọ́ pẹ̀lú pé wọ́n rẹ̀ ni sàlàyé ẹ̀kọ́ wọn gbogbo wọn náà kó sí àlẹ̀sílà àmàdà kan bá sáti ma ìfọ́síwẹ́wẹ́ tàfàsílù alìmáì ọlọ́bàlá wọn tó bá rí báyìí wà ẹ́mìlú sọ́lẹ̀háàdì ọlọ́ní nínú samaratu ìmáì nínú àwọn èso tí a máa rí lára tí ìmáì bá ń bẹ lára láti mọ̀ pé olùgbà ọlọ́run bá gbọ́ ní pé yóò máa ṣiṣẹ́ rí

so ló fi jẹ́ pé àsí ọ̀rọ̀ ni káwọn ẹ̀kẹ́kẹ́ wọ́n lọ́pẹ́ ẹwọ ọlọ́lọ́ mẹ́rin tí ń bẹ̀rù àtàkùwà haúnà inú ọkàn nípa ọlọ́wọ́ bá wà ó sì ìṣẹ́ búkọ adétò ọlọ́lọ́ mẹ́rin tí ń ṣe èyàn bá mẹ́ kírùn jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ burúkú lọ sọ ẹ̀ kò wọlé ní kẹfẹ́ náà kò hàn kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ní imel táàwá ní bá iṣẹ́ rí lọ́wẹ́ lọ́lọ́wọ́ bá lè gíláfí máa ń tẹ̀ ipé lọ́fí máa rẹ̀ pé ìdẹ̀lẹ̀bí na ámẹ́nu wà á mẹ́lú ìwọ tó bá ti ń ṣiṣẹ́ bú ìmáni rẹ̀ ò sí ni ẹ sí ìmáni fọ́ ni ẹ tàbí ká sọ wípé ìmáni rẹ̀ dínkù méjèèjì òun ni máa jẹ́ kí òun ni máa ń fàtí ẹ̀mọ́ fún ìṣiṣẹ́ bú ìmá kọ́ má sí ìmáni fún yàn pátápátá tàbí kí ìmáni dínkù ó túnmọ̀ sí pé ìtàfihàn ìpé ìmáni lékún ìmáni gíga ìtàbí mẹ́ pé ìmẹ́ni yẹn dínkù ó dàkọ̀ bá àmọ́ sọ pé òun ní ìmẹ́ni òun rẹ̀ ni pé a mẹ́ rí yọ́ ma kéré níbi iṣẹ́ àwọn tí olórin yóò sì máa pọ̀ níbi iṣẹ́ ẹ̀hú Naam, wà ẹ́mìlú sọ́ọ̀lì hàt, wọ́n sì ń ṣiṣẹ́ olóore, wọ́n sàwọn iṣẹ́ tó dáa. Ọlọ́run bá ní inna dájúdájú àwọn ọlọ́run bá iná yẹ̀nà máa kè ní iná àlàágọ́mà ẹ̀tẹ́ yà máa bí ń gbéra àyà tóbi tí a máa bí ń gbéra àyà ga wọ́n ni yàkúlù hulwáhidú al-mu'azzimu kódà àwàlá fún àwàlá sí ìkàbáyì àwàlá sí ìkàbáyì kò túnmọ̀ sí pé àwọn tán sí pọ̀ àmẹ́nìkan tí ń sọ láti bí jẹ́ àpẹẹlẹ́ fún rẹ̀ láti gbé rẹ̀ gárí nígbà tó dápàá tó bí ká sí ilé irú àwọn ayà tó bá irú àwọn iná báyìí àwọn kírísíà lọ́wà lọ ìwọ́n nìtò ṣẹ́bẹ̀ lọ́kọ̀lọ́ ni wọ́n kò ìsẹ́lẹ̀ yẹn tó tó gbéraga àfọ́lọ́run bá الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما عذبته وفي رواية وذبته في النار أتك حديث يقول عصاب جلال so ọlọ́run bá olórin ná àti gbéra rẹ̀ gáà ní ọlọ́run bá àníra láre ajẹ́rọ man ahsana amala ẹ̀sọ ẹni tó bá ṣe dáadáa àwọn ọlọ́ọ̀bọ̀ òníra láre ẹ̀sọ ẹni tó bá ṣe dáadáa ọlọ́ọ̀bọ̀ òníra láre ọlọ́ọ̀bọ̀ àlékẹ́lẹ́ ọ̀sẹ̀lẹ́sàn rẹ̀ kódà kó jẹ́ kèfèrí kílọ́fà ìtọ́fà nìyẹn tẹ́bí ma gbọ́ ipé àbútọ́lì nínú àwọn tí yàwó fìyẹnu lọ́wà Ànábì sallallahu alaihi wasallam ní hadith wa sahih Muslim Ànábì yaqulu Allahu li ahwani li ahwani ahli an-nar 'adaba ọlọ́run bá lè kìlọ́mà sọ fẹ́ni tí yà rẹ̀ kéré jù nínú náà lọ́jọ́ fi dunya kunta mubtadi'an bihi ọlọ́run bó lè wó dáadáa tó bá yẹ pé gbogbo tó wà nílẹ̀ ayé pátápátá bí ayé ṣe tóbi tóbi tó wáyé kó wọ́n ló ní gbogbo ẹ̀ tó lè fi nǹkan ní tó lè fi rárá rẹ kó lè ya ọlọ́run bá lónìí kẹrì bá mọ́ bí ayé ṣe tóbi tó ọlọ́run bá lè fi rárá bí lè rí pé gbogbo ayé gbogbo ṣe tóbi tó yẹn kálọ́kú wọ́n ló ní gbogbo ẹ̀ ṣé o lè fi rárá kó lè ya káàdì bá mọ́ bí gíráfìtì ayé ṣe tóbi tó nǹkan tọ́lọ́run bá lè fi rárá ní lè fi rárá yẹn wíkà ẹni tóbi tó tó lè fi rárá wà láyé ní olùgbẹ́ ẹni òun lè fi rá tó bá yẹ pọ́ùn lòun ní tọ́lọ́run sì gbá lọ́run bẹ́ẹ̀ òun lè ní kọ́lọ́run kó fóbi dípò ìyà tó wọ́n jù ibi tí ìyà yẹn lágbára dé kò yí láì sí because ọmọ tó lè fi àlàáfíà tó bá wà lọ sí tó sí kódà ọ̀tẹ̀lú lọ́rùn kọ́lọ̀ bá gbogbo ẹ̀kálàáfíà sájára mi tó sálàáfíà pọ̀ ju ó kù ó láǹfààní ju tó kójọ ìlọ nígbàtí yẹn bá gbogbo àwọn ẹ̀kẹ́ẹ̀jọ tí ó bá lálàáfíà sí ó bá dùn ẹ̀ sọ́lọ́run bá lẹ́kẹ́lẹ́wájú kó yẹ gbogbo ní ayé yẹ́yẹ́ gbogbo ayé yẹ́ tó wáyé wọ́n ló ní tó lè fíra rẹ̀ padà kó bí ọlọ́ba yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́wà ní àà ah, laqad aradtu minka ma huwa ahwanu min dhalik wa anta fi sulbi adam alla tushrika bi fa'abita ila shirk èmi ọlọ́wọ́n bá ti bèèrè lọ́dọ̀ rẹ̀ nígbàtọ̀ wà ní bára bí anẹ́bí adama nǹkan tó rọrùn jù báyìí lọ tó rọrùn jù gbogbo ilé ayé lọ ẹni ọ̀nkẹ́ tí mọ̀ kàbèrè lọ́wọ́ rẹ̀ rẹ̀ pé má sẹ́mọ̀ pàdílẹ̀ mi ọlọ́ọ̀bá kó sì yárí ọlọ́mọ̀ sẹ́mọ̀ náà ní tí ń jí ọyà lónìí sẹ́rí hadithi àmà ẹni tọ́nà ọba àríkẹ́lá ń bá a ma ẹni tí ọlọ́run níjà ló fi hadithi ibn abbas olùkọ́ ilé wásàlàyé ẹ̀fọ́ hadithi ibn abbas lànàbí sọ́lọ́sọ́ tí wásàlàyé pé ahwanu ali ẹni tọ́nà ọba ní ìyá rẹ̀ ó kéré ní tọ́nà àwọn dáadáa tó ti fún àdẹ́bì sọ́lọ́wọ́sọ́lọ́ Wọ́n náà máa yàtọ̀ gẹ́gẹ́ bí hadith náà lọ́nà ìrìwáyà fẹ́gbẹ́ aláìrẹ́ àfẹ́gbẹ́ aláìrẹ́. Abu Talib sọ fádẹ̀ pé wallahi mú fọ́lọ́wọ́ bá búra lẹ́yìn yasilu ilayka bi jam'ihi gbogbo wọn bá ṣe pọ̀ọ́pọ̀ yẹn bá ṣe pọ̀ tó tákùrà wọjọ́ yẹn wọ́n ẹ̀dẹ́jọ́dọ̀ rẹ̀ wọ́n hatta wasala fi turabi dafina títí fa ó dìjọ́ sábá tó gbé mi àwọn ọmọ pẹ̀lú síra ní sí fọ́sùdá ìdí amurika máa àìlẹ́ríkà gbogbo ọ̀tù ìyà nẹ́bí gbogbo tọ́nà ọba rán ọmọ wí ó lẹ́bí kẹta fún tó bẹ́ẹ̀ mọ́ wà sí rẹ̀ mọ́ sí gbangba kèfèrí ní sọ́bá yẹn báwọ́ ó ní nítorí wípé ìrẹ́ ànẹ́bí sallallahu sallam

fàdàáwùtánì ó pè mí sínú ẹ̀sìn wàzàáǹtà annaka náà sílì ó sì dá olójú pé ọ̀n sí náà sílà fún mi tí ó wúlò fún mi láyàtà kìyàmà ló pè mí sí ó ní tí ìbá ṣe pé àwọn èèyàn máa bú mi mò ń kà ń bẹ̀rù pé àwọn èèyàn máa bú mi pé ẹ̀rẹ́ bàbá ìgbàlagbà ní tẹ̀lẹ́sìn ọmọ rẹ̀ lawajajtani samha bi dhalika mubina kódà ọba máa rí ìyẹn náà bàbá wà ní sáàbù wájú nínú àwọn mọ̀lẹ́rin àgbẹ̀dì ìwọ̀bá jẹ́ ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ tó dá bàbá yìí mọ̀ pẹ́sẹ̀ ànẹ́bí ẹ̀sẹ̀ òdodo ni àmọ́ láúlá masabba torí àwọn èèyàn máa bú áwọ̀hàzárọ̀ malama ẹ̀ tó fàtí òfin ṣẹ̀ṣẹ̀ ànẹ́bí ni ó sì dìfẹ́

wọ́n jìyà gbogbo ẹ̀ wọ́n jìyà pẹ́ mutí wọ́n jìyà pẹ́ ṣe jìnà ẹwà rí kẹfẹ̀ẹ́ kẹfẹ̀ẹ́ mutí kẹfẹ̀ẹ́ ṣe jìnà oníjìyà rẹ̀ torí pé inna la nudhi'u ajra man ahsana amala ọ̀nà bá láwò nira láàrin láìláì lẹ́yìn bá ṣe dáadáa nira tẹ̀rẹ̀ láàrin ṣe bá ní ṣe wọ́n wọ́n náà tọ́tọ́ wọ́n sì máa bẹ́nu náà lọ gbére àmọ́ ìyá tí wọ́n bá sí ọlọ́run ní jẹ wọ́n èyà tó bá ti ń ṣe inú wọn ọlọ́run wà ní kí lọ jẹ ìyà fún tó bá bẹ̀rẹ̀ rẹ̀ ó túnmọ̀ sí pé sẹ́rí náà ló jẹ́ sí iná náà dàrọ̀ká iná dàrọ̀ká ìtumọ̀ ní pé ìpele wálẹ̀ tó bá ní dàrọ̀ká ìpele wálẹ̀ yẹn dàrọ̀já ìpele lọ sókè so aljanna jẹ́ dàrọ̀já ni ìpele lọ sókè bẹ́ẹ̀ bá ti ń lọ sókè ní dá sí bẹ́ẹ̀ bá ti ń ní dá sí àmọ́ iná dàrọ̀ká bẹ́ẹ̀ bá ti ń wálẹ̀ sí ní burú sí bọ́bá sí ń wálẹ̀ sí bẹ́yẹ̀ bá sí ń wà ń sàlẹ̀ sí náà lọ́nà bá fi rí àwọn mọ̀ná àwọn alùnàfikú fi dárkì asfal kí tó burú jù wọn lọ́wọ́ wà ọlọ́wọ́ bá ní fi dárkì ẹgbẹ́ dárkù lọ́nà bá lò so látara báyìí ó ń kálukú pẹ̀lú nǹkan tó bá ṣe ní bẹ́yẹ̀ bá jẹ́ kèfèrí tó tó ní àwọn sẹ́ẹ̀bú lọ́wọ́ ibi dárọ́kà tó wọ́ wà yọ́ lágbára jù ọjọ́ kíkè ìfèrí ibẹ̀ tó ń ṣe dáadáa wọn ò burú yẹn so wọ́n jọ wà nínú wọ́n jọ gbére nínú lẹ́nu rẹ̀ ayé wọ́n yàtọ̀ síra wọn ó yíba ní inna la nudhi'u ajra man ahsana 'amala ulaika lahum jannatu 'adn ọlọ́wọ́ ọlọ́ọ̀bá ní ulaika lahum jannatu adn ọlọ́ọ̀bá láwọn wọ̀nyí ni àwọn aljanna tí wọ́n ma gbẹ́bẹ̀ lọ gbére ibẹ̀ àwọn yọ́ ma wà fún tó pé tẹ́bẹ̀ta bá sọ pé tánàrà bá sọ pé so masdaru ẹni masdaru ẹni àádì tàbí ká ní ọdún masdaru méjì ọlọ́ọ̀bá ní ọlá ìkẹlẹ́hùn jannatu adn ọlọ́ọ̀bá láwọn wọ̀nyí láwọn aljanna ma bẹ fún wọn aljanna tó ma gbé bẹ̀lọ gbére tajri min tahtihimul anhar ọlọ́ọ̀bá ní àwọn akérèmọdò yóò ma sọ so ibà ìrìsì lábẹ́ inú ìyàrá bí tán bá wà lábẹ́ inú ilé wọn láti jẹ́ náà akérèmọ̀dé ọmọ sọ lábẹ́ inú wọn so ibà ìrìsì ọlọ́ọ̀bá ní àwọn akérèmọ̀dé ṣe wọ́n àwọn akérèmọ̀dé tí ń bẹ láti ọmọ sọ lábẹ́ wọn tó píọ̀ òun náà lákéré mẹ́rin tí ó mẹ́sàn omi ń bẹ wàrà tó funfun òun náà mẹ́sàn àwọn omi tó dá omi àmì omi tó dá tí ó yí padà tí ó sì nídọ̀ sí kẹ́kẹ́ omi tó ń dùn tẹ́wàrómi ọyàtọ̀ fún ayé omi ayé yóò sì dòjó yí lọ omi ẹ̀yí ti múrú ẹ̀rí ààlérí mú láyé orígbàtàbá tó ọlọ́run bó jẹ kárí ẹ̀mù ọlọ́run bó jẹ kárí ẹ̀mù omi yẹn ṣe bá ní sí tẹ́sẹ́ yóò máa jẹ́ lágbà lágbà tó lè ṣàrí bí ìgbádùn yóò máa jẹ́ fún àwọn tó bá mú àwọn tí ó máa sàn lábẹ́ àjẹ́ndẹ̀ ọlọ́run bá ń jú àwọn tí ó máa sàn tó rí kárí sójú kòkòrò àjẹ́ndẹ̀ ni ọlọ́wọ́ bá ń jú àwọn ẹ̀sà jẹ́mẹ̀rin tí ó sí rí ayé anẹ́bì sọ́lọ̀ ọlọ́sàn ní ọlọ́run bá lè jẹ́ lásìrò aljanna mẹ́lá àìlú ọ̀rọ̀ àti ìtójú kan òrírí wàlá òzùrùn sẹ́mìà tẹ́tí kan òsì gbọ́rí tọ́kẹ̀kẹ́ òsì rò nílé ìgbádùn tẹ́ bá ń gbọ́ ní pé ẹ ọ̀gẹ̀dẹ̀ ń bẹ̀rẹ̀ àjẹ́ náà ọ̀gẹ̀dẹ̀ tó jú òrí ní jẹ́bẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tẹ́tí ọ̀gbọ́rú ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tẹ́yìn olérò rú ẹ̀ pé ń bẹ ó fọ́ kàpá Ibn Abbas ní ó fọ́ mọ́ papọ̀ ó àwọn oúnjẹ àjẹ́nẹ́gbàmí ní mọ́ papọ̀ mọ́ ó fọ́ tayé lásọ́lọ́ papọ̀ ní gbogbo nǹkan yóò wọ́n yàtọ̀ ó fọ́ mọ́ náà tọ́ wọ́n ní tí olókùn ọyàtọ̀ fún kọ̀mpútà tí ilẹ̀ mi wáyìí lọ́mú ọ̀rẹ́ mi kan bẹ̀rẹ̀ àwọn fẹ́rẹ̀ jẹwa ní ó lọ́wọ́ gẹ̀rẹ̀ báyá sí àṣìkéré jù báyìí lọ àwọn kéèkéé báyìí lọ torí ká mọ́lá àṣìkéré báyìí tọ́lá kéré títí lè ṣe náà mo wá sọ wípé àwọn ah, èmi ọ̀láìkì tí ìyàrẹ tí àti bẹ́ẹ̀ dáadé mọ́ ẹ̀sẹ̀ ààrẹ tí ọ̀wọ́ yàtọ̀ sí tíkọ̀ wà láyé tó ti nígbàtí gbogbo tí ilé wọ́n tó tọ́ yàtọ̀ sí títà tí yàtọ̀ sí tí o wà láì ó ní ọkọ̀ èyí máa mẹ́ra rẹ ọ̀láì kìí kìí kìí tí ọ̀wá yàtọ̀ sí tí kan ọ̀gẹ̀dẹ̀ yàtọ̀ sọ́gẹ̀dẹ̀ ọ̀láì gbogbo sọ́rọ̀ ó yàtọ̀ síra wọn ọlọ́run bá ní yuhallawna fiha min asawira min zahabi ọlọ́run bá ní ẹtùmọ̀ wà wọn aljanna ọlọ́run ní yuhallawna ọlọ́run wọ́n máa lò nǹkan ọ̀ṣọ́ nǹkan ọ̀ṣọ́ nínú àjẹ́nà àwọn nǹkan ọ̀ṣọ́ tó máa lò yí àwọn nǹkan ọ̀ṣọ́ tàà ṣe láti rí góòdì góòdì tọ́lọ̀ ọba alékílá hẹ́nà báwọn ọkùnrin ká máa lò ní ayé ápàdà lónú àjẹ́nà kọlọ̀ ọba kójí kápó sí wọn àjẹ́nà ápàdà lómẹ̀ tí ó nílò àjẹ́nà fàájì ń bẹ lájẹ́nà o tí ọmọ sọ̀sọ́ tó wà sọ́wọ́ wà sọ́wọ́ wà sí gbogbo ẹ̀ àbá subhanallah so ọlọ́run bá ní yuhallawna fiha ọlọ́run láàmà ṣe wọ́n lọ́sọ̀ nínú aljanna ọlọ́run bá ní min asawira min zahab pẹ̀lú àwọn ọ̀ṣọ́ tí a ṣe látara gold alimamu Jubair bin Mut'im rahimahullahu ta'ala wọ́n ní àwọn ọ̀ṣọ́ tí àwọn ọmọ aljanna fún ọmọ lò wọ́n ṣe látara gold ó sì ṣe látara silva ó sì ṣe látara alúlù diamond nìkan ẹ̀ na diamond àbí ó ṣe látara bẹ́ẹ̀ ọmọ bá ní wọ́n mẹ́lú wàyálbàtúnà fìyàbà khubra min sindus ọlọ́run bá ní wọ́n ti máa wọ aṣọ àwọn àìsọ́nà máa wọ aṣọ nínú àjẹ́nà fìyàbà khubra aṣọ tó green aṣọ tó grey wọ́n máa wọ̀nú àjẹ́nà aṣọ tó tutù tí kọ́nà rẹ̀ jiná wọ́n máa wọ̀n bẹ́ ìtàwọn gíní ti máa ń sá kìí sá gáràgárà àwọn aṣọ tó jìnà àwọn aṣọ yìí ní sundus wó ṣe wọ́n látara ètò fẹ́lẹ́ tí ó lẹ̀ mọ́ wọn lára tí ó fẹ́lẹ́ mọ́ wọn lára fún ẹsẹ̀ báwọ̀ báyìí àwọn aṣọ kan yẹ wà ìsìtàmẹ́rọ̀ wọ́n tó ṣe àwọn míì látara tí nǹkan tó wúwo látara òwú tó wúwo gbogbo ẹ̀ pátápátá pẹ̀lú ọ̀ṣọ́ ni متكئين فيها اللهم بني متكئين فيها على الأرائك أما الجنة وما تستكاء وما وا وما وا فجلله وما ربكو tàbí ká sọ fún wọ́n ma ṣe tààrọ̀ búrẹ́ì gbogbo àwọn ilé tí mọ́ sọ yìí ni máa òun náà ni kéèyàn jòkó pẹ̀lú pẹ́kó kí ẹsẹ̀ méjèèjì rẹ̀ bọ́ bẹ́ẹ̀ tán jòkó aláfà ẹ̀sìn jòkó aláfà ẹ̀

tó bá débìnà kí á mọ̀ à ní ṣe gbọ̀nsẹ̀ máa ní sẹ̀yọ́ mọ́ ọlọ́run ti dáwà lórí súrọ̀ tó pé jùbá sí wà ní ayé lọ a tóbi jù báyìí lọ èyí ó tóbi gan nínú àjò bí 70,000 years ẹ wọ́n tó wádá wọ́n sì rọ̀ kábà ṣáwà sí wa lára ní gbádùn tààrà so wọ́n tí ọba lè ní ṣáwà tó kẹ́lẹ̀ ayé farada ó ní ṣáwà lọ́jọ́ ìgbìyà kìyàmà ṣe ìlàrí náà torí pé ṣẹ́lì gbogbo àwọn àtàṣì rúgbó ní ayé ìyá àrírígbó mọ́láì jẹ́ náà àrírígbó mọ́ ọ̀dọ́ ni gbogbo wọ́n jẹ́ tá pé nítorí tí ẹ lásìkò ọ̀dọ́ ni gbogbo nǹkan mọ́ ń pé pé ẹ bá tí rúgbó nǹkan nígùn àbá àmásìkò tí ẹmọ ń wà ní àsìkò tí gbogbo nǹkan ṣe dáadáa tí ẹbá wà lọ́dọ̀ so ó lè jápá jáṣẹ dáadáa egó wà dáadáa gbogbo kan pé àmọ́sí ẹ̀yàn ti ń darúgbó lọ ma yọmọdé ìyẹn náà mẹ́rin ṣe fi ha àrọ́ríkì ẹ ọjọ́ jámẹ́ tó àríkà àríkà o náà ni àga ọlá tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú aṣọ tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ gbogbo àga tán bá ti ṣe lọ́ṣọ̀ọ́ fún ọgbọ́dọ̀ pé ní àríkà ní ọgbàwà síra ní mẹ́jìlá mẹ́fàáyẹ́ àbọ́bá ti kọ́ wọ́n ṣe lọ́sọ̀ wọ́n ti tàṣọ sí wọ́n fi kóòmù sí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn oríṣìí àwọn ọ̀sọ́ sí ó lè àríkà ní jami rẹ̀wá ní àrọ́rík ọlọ́wọ́ bá ní mutakihina fiha ala al-ara'ik wọ́n m'a jókòó wọ́n m'a rọ̀gbọ̀kún wọ́n m'a fẹ̀gbẹ́ lélẹ̀ nínú aljanna lórí àwọn àga ọlá àwọn àga àtẹ́ ọlọ́run bá ní ní ìmọ̀ sàwárù ah ọlọ́run ní ẹ̀sẹ̀ dáàmà sí fún ẹ̀sẹ̀ tó mọ̀ ìdá púpọ̀ ní ṣẹ́rí ní ìmọ̀ nínú àwọn àfàárù mẹ́jì lọ́wà nínú àwọn ìdámọ́bí yíyàn dámọ́bí sẹ́yìn ṣẹ́gbẹ́ mo ti ní díṣà nígbàtà lọ́sẹ̀ tọrọ orí mú kátà mọ́ bí kún ìyẹpẹrẹ báǹkà ní ìmọ̀ wà lóbi kejì نعم الرجل أنت أقول دادان يوم أقول دادان الله واني نعم الثواب الله واني أه أستطاع سيفوي أستطاع مدان يوم أستطاع دادان يوم قد الله وباقر يوم قد الله وباقر تو دادان يوم قد سبحان الله نعم الثواب وحصلت مرتفقا وحصلت مرتفقا ọlọ́run bá ní bákanáà hasunat murtafaqo ọlọ́run bá ní ayé bí tí wọ́n ma wà yìí ayé àjẹ́nà tó ma wà yìí ayé tó dáa ní níbùgbé tàbáwò bí áyà yìí àtàyàtọ̀ kọjá lọ sáájú ẹ̀ ọlọ́run bá lò nǹkankan ọlọ́wọ́ bá kọ́ bá là ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan ọlọ́wọ́ alẹ́ kílá pàdé ara wọn tẹ bá ń gbà tọ́lọ́wọ́ alẹ́ kílá sọ̀rọ̀ kejì rí ó ní díkta ṣàrọ́bù wà sáàt mọ̀tàfàkọ̀ ibi ó ní ní ìmọ̀ sàwábù wà hásúnát mọ̀tàfàkọ̀ ṣe ni pé ìtọ́lọ̀wọ̀ bá lè kẹlá lò fún àwọn kèfèrí nílò aburú ọlọ́wọ̀ bá lè kẹlá wá yí padà ó lò fáwọn mùsùlùmí nílò dáadáa díksà ẹra ẹpa ní gbọ́rọ̀ tọ́mọ́ fi láwùzù tọ́mọ́ fi ń kó ìyẹpẹrẹ bá nǹkan ni nígbà tí ó jẹ́ páwọn kèfèrí ẹni yẹpẹrẹ ni wọ́n ọlọ́run tí ó yẹpẹrẹ wọn torí àyè yẹpẹrẹ tó dé sí nígbà tó wá ní tàwọn mùsùlùmí ọlọ́run bá lè kẹlá wá lò òdì kejì rẹ̀ ní ìmà sẹ̀rẹ̀gbẹ́ méjèèjì ọlọ́run ti kọ́ bá lára wọn ó ti lo wọ́dà lọ́pọ̀ sí tàbí eléyìí báyìí lẹ́gbẹ̀ ni Anthony àbí synonyms ni wọ́ọ̀dù tó ní wọ́ọ̀dù méjì tó ní mínìkà yóò synonyms ni náà ọlọ́run bá ní bíksà ní ìmà bíksà ọlọ́run bá ní bíksà ṣàrọ́bù nílẹ̀ ẹ̀lọ́ ní ìmà àtàwàbù wàtáàtì mọ̀tàfàkọ̀ wàhásúnẹ́t mọ̀tàfàkọ̀ so ibá nìsí ṣẹ̀rí ilé ìbáyìí lára àwọn ọ̀nà tí tí ń jíwa wípé sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run bá ọlọ́run bá sì mọ̀ ọ́ púpọ̀ ọlọ́run bá dìjá lọ́rọ̀ sísọ púpọ̀ jù ọlọ́run bá sì mọ̀ ọ̀rọ̀ tó tẹ̀léra wọn

látara báyìí ilé báyìí ni nǹkan tí ọlọ́wọ́n bá lè kẹlá ń jẹ́ kó yé wa nínú ayà ẹ̀ tí a rí nínú suratul Furqan ọlọ́wọ́n bá ṣe irú ẹ̀ náà gbàtọ́lọ́ bá lè kẹlá ń sọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bá níbi fún òjè sí ìnáhà sáàt ọlọ́rin dájúdájú àyè kẹni níná jẹ́ sáàt mustaqarra ó burú ní ìdúgbùgbé sí wà muqama ó sì burú níbi tẹ́yàn mọ̀ gbé nígbàtọ́nà ọba lẹ́kọ́ ló ti wá ròyìn àwọn mòmìnì náà ọlọ́ni hasunat wà mọ̀ ayé bí tí wọ́n ayé tó ọmọ gbé ayé bí tí wọ́n wà ayé bí tó dáadé so ayélé báyìí akọ̀tún má pèjú orí ẹ̀wà náà kò áàrùn ọlọ́wọ́n bá ní واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما ọlọ́wà ní ìdànẹ́bì kó lè bá ọ̀rọ̀ tó ń sọ kó lè bá yí àwọn kèfèrí dáadáa pàtàkì fún wọn ṣe rí ìtàn ó ní ipa tó kó ipa ńlá tí máa ń kó níbi àgbọ́yé ló fi jẹ́ sí pé àwọn Yorùbá tó bá bẹ́ kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ lára àwọn àtàlì ó kà sí ń parẹ́ ìsẹ̀ni lára àwọn ó sì dábí sí ń parẹ́ torí rọ́ ni yọ́rọ̀ sì máa ń parẹ́ náà ni lára àwọn ọ̀nà táwọn Yorùbá wọ́n fi ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ní pé àlọ́ ṣẹ̀pẹ́tẹ̀ lálọ́ lọ́jọ́ kan ìjàpá àti yẹ́ níbo so débi pé bẹ́yẹ̀ bá rí jàpá báyẹ̀ wọ́n pé àkíní ah, burúkú ire Yorùbá sì parí ìjàpá jẹ́ wà láì fún àbẹ́rẹ́ bá rẹ̀ sí ìbájẹ̀ yẹ́mọ̀ kí jàpá ìmọ́dọ̀gbọ́n fún mi o torí eléyìí báyìí wọ́n ti pa àwọn ìjàpá gbogbo tí ọba ìjàpá yìí bọ́ pápọ́lẹ̀ fún gbogbo gẹ́gẹ́ parọ́ mẹ́jàpá yìí gbogbo àwọn àlọ́ ìwà ní wọ́n fẹ́ káwọn mọ́ kẹ́kọ̀ọ́ mẹ́ ẹgbẹ́ta bá pàlọ́ àyẹn tán wà ní tó ẹ̀kọ́ wò ló kọ́ wa ọkọ̀ akáwọn ẹja àtàrú jẹ lẹ́gbọ̀n ọmọ kéèkéé nù kẹgbẹ́rẹ́ ọkọ̀ akáwọn ẹja àtàrú jẹ tó látàrú lórí àpá jù lẹ́bẹ̀ ọkọ̀ akáwọn ọ̀pàrọ̀ ọkọ̀ akáwọn ẹ̀ẹ́sẹ̀kẹ́lẹ́ wọ́n fẹ́ káwọn yẹ kẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀ so ló fi jẹ́ pé nínú àwọn kẹta agbọ́dọ̀ mójútó òun náà ni ìtàn wa ìtàn pàtàkì gan ló fi jẹ́ pé ọlọ́run ọba àlékẹ́ lọ́rùn fọ́rọ̀ ìtàn kò fọ́rọ̀ ìṣeré náà Al-Qur'an tó rí pé ìtàn máa ń jẹ́ kí nǹkan dúró sí làkáyà

ọgbọ̀n oko tí ọjọ́ sí pé àwọn èso inab ilé ń so ń bẹ̀ èso inab nínú àwọn èso tó sì lówó lórí títí dòní lọ́wà láti ìgbà yẹn títí dòní àbí grape kò lówó lórí ẹ lọ sí mọ́dọ̀ ẹlẹ́fẹ́ra grape lọ́wọ́ àwọn ẹgbẹ́ tàwọn kírò ẹ̀rì ẹ̀kọ́ tàfọ́ yìí àbí so grape sì lówó lórí títí dòní

ẹ̀wọ̀nàdán so tó fi jẹ́ pé lára àwọn orílẹ̀-èdè tó bá fẹ́ dá àwọn gbọ́dọ̀ gbogbo agriculture tó gbé ní tọ́mẹ̀ jẹ́ ènìyàn jẹ́ pàtàkì ìrúsẹ̀ ní ẹ̀kú pọ̀jù oúnjẹ olókùta ilé ìta àkàwà aránjú pé kó lásán nígbà tó wá di pé kó wá di pé ikú aya kan tọ̀ ní ìsìn àwọn ní ilé kan kàmẹ̀ padà agriculture gọ́ọ̀mẹ́ntì tó wá sí pọ́lísì tí ó mú àwọn agriculturist àwọn tó fẹ́ ṣàgbẹ̀ àwọn pọ́lísì tó ẹgbẹ́ ẹ̀kan ṣe tí ó mú iṣẹ́ àgbẹ̀ yẹn tí ó mú ẹ̀ntáìsì wọn tí ó mú ṣe wọ́n lójú ọyìn tí ṣàgbó ti dá ó sì jẹ́ gẹ́sàn pọ́lìsì yẹn ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó máa rí epo ṣebí sí àgbẹ̀ yìí ilẹ̀ Nàìjíríà fi ń gbéra àwọn gbọ́ kòkó àti kòkó àti nìbàdàn kéde wọ́n ń ta kòkó mẹ́ owó kòkó láwó lọ́wọ́ fi kọ́ ni wọ́n ń ta kòkó mẹ́ oríṣiríṣi àwọn nǹkan ògbódẹ́gbóṣe gbogbo ṣe bọ́nfìtà àgbàrí bẹ́bíríjì kí má ní bọ́nfìtà torí ìkàní jẹ bọ́nfìtà wọ́n lè fi ṣe mílò náà kàwọn sọ́rọ̀ ìmàkà wọ́n fi sàwọn bẹ́bíríjì tó yíba ní sí kòkó sí wà ó wà mẹ́dísínà ó láwọn àǹfààní ìlera lára tó pọ̀ Malaysia àti Nigeria náà ti mú sí ìdí

a ṣe fún ìkánà ọkùnrin méjèèjì ọgbà méjì tó kún fún èso ẹ̀nà wà ṣàfàkínáhù máa bí náà ọlọ́run bá ní kìí ṣe èso ẹ̀nà bù nìkan lọ́wọ́ ń bẹ́ ọlọ́run kódà àtúrọ kìíkà gbogbo gbà yí pẹ̀lú èso ẹ̀nà pẹ̀lú náà igi náàlù oníwù dàbídò igi ni náàlù èso ni tamuru àbí rúkọ̀ tó bá tutù ní ẹ ni rúkọ̀ tó bá gbẹ tamuru so ibà ìdíje àmá ìdí tí ń sọ onípe ní náà tàbí kan pé náà kọlá so ibà ìdíje náà kọlá jami rẹ̀ ni náà kọlù àbí nàkíl oríbà bá ní igi làbídò làbídò ń tà lónìí ní ayé lónìí àdíkọ́ta ọlọ́yìn ń tà làbídò ń tà gẹ àti ìdá ẹlẹ́tọ́ jẹ́ àìjúwà ń bẹ́ẹ̀ àti ẹlẹ́tí ìsẹ̀ àìjúwà kò sílẹ̀ tí ó tààrọ làbídò pàápàá jùlọ àìjúwà tí èyàn bá rí ike kékeré àìjúwà báyìí ike kékeré báyìí wó ní 3500 àwọn Saudi wọ́n pákéjì ẹ̀ sẹ́rí Saudi wọ́n pákéjì dàbí ìgbẹ́gbẹ́ tí èyàn bá rí báyìí ní orí ó sì máa dùn wọ́n tó wá kórí sí kan sí lára tó dìsáìnì jíjẹ orí wọ́n pè ní gbogbo àgbáyé náà tàbílẹ̀ àwọn náà láwọn nǹkan tàà lè máa ṣe ní kọ́ntù ìdájẹ̀ pákéjì ẹ̀ tí ó mí ti international standard dárí ẹ̀ṣẹ̀ pẹ̀lú pẹ̀lú fúrẹ́ǹsì tẹ́já mi ẹ̀ tí ó mítọ̀ pẹ̀lú international standard tí ó dẹ̀wà acceptable

torí èèyàn náà làwọn tí ó máa darí ẹ̀ èèyàn sí àṣìlẹ́sọ pé àṣìlẹ́sọ pé èèyàn ò ní sàtìdé àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀ àmá yóò wà mínimà yóò kéré gan ṣòkọ́nà bá kó sàlọ́wà ọlọ́ bá ní wàjáìlìnà bẹ̀yìnáhùnmà zar'a ọlọ́ bá ní a tó wá fi sí àárín ọgbà méjèèjì àwọn irúgbìn tó tó pọ̀ kíltọ̀lì jannatẹ́ ni ayatat fòkúláha ọlọ́ ní ọgbà kéníkèjì ní ọgbà méjèèjì olóngbò èso rẹ̀ wá dédé wàlámtẹ́fìlì min hussein ìkẹ́kẹ́nù ọgbà yíò sàìmọ́ mẹ́sọ wá wàfàjárùnà ìlàláhùmẹ̀ náhàrọ̀ ọlọ́ nílá àwọn ọgbà méjèèjì ọba such that ọgbà west ọrọ̀ tó ní ọgbà tó wá ní àwọn وفجرنا خلالهما نهرا náhàrù ó làwọn akérèmàdò kéèkéé tí máa ń sàǹfàní tí ò lè gbé ní lọ tí ó sì máa sàǹfàní fẹ́ni tó ní ẹ̀ ọ̀dásán kìí sàwọn múdù ńláńlá fẹ́ pé ọwà jìlá bílìtì jẹ́ni tó ní lọ́rùn òwọ́gbọ̀n nílé mánéjì ẹ̀ oye bá níjì ọlọ́ọ̀bá amúgbódò náà kọmọ sọ fàkọ́lá ní sọ ìdí ọlọ́run fẹ́ fún wa lápẹjú àwọn tí mọ́ sí ìgbéraga ní ẹun tó fún wọn ọlọ́run bá fún wọn lọ́lá ọlọ́run bá tẹ́ ọlálẹ̀ fún wọn business wọn ń boom business wọn lẹ́yìn wọ́n ta ń wọ́n fa ń wọ́n lù ń ó wá ń sọ pé kejì rẹ̀ wọ̀húwà yóò hàwírùrù nígbà tó ń fọ̀rọ̀ jù mítọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ó ní ana akitaru minka mẹ́la àwọn ìṣẹ́gbẹ́ rẹ̀ mo ní burúkú owó ana akitaru minka mẹ́la èmi ní owó jù ọlọ wà àẹ́bù lẹ́fàrọ̀ àwọn ọmọ méjì dáwò èmò bí gọ́ọ̀nà kìrí èmò bí president kìrí ọ̀nà rẹ́bù kìníkan ẹ̀rẹ́ ẹ̀nà ti máa ń káyẹ̀ so àẹ́zù náfàrọ̀ àwọn náfàrù mi èmi ni mo ní náfàrù tó ní ìzájì ọwá bẹ̀rẹ̀ sí máa ṣe gbéraga lórí ọ̀rẹ́ rẹ̀ inshallah ta'ala àsìkò ti lọ inshallah bí tí yá láǹfàrí àti dúó sílẹ̀ lè báyìí kí ni ká

ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn tí ọba lówó yọ lọ́ra bátìrì yọ lọ́ra bátìrì tí méjì rò pé ah, à a ní tó kí ló pẹ̀yìn bọ́sẹ̀ so kéèsè yẹn o àsìkò tí wá lọ́wọ́ láríkó jíta insha Allah ta'ala kọlọ̀ọ̀bá kí yóò sọ́wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ a padà máa tẹ̀síwájú subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha